ìdáhùn sí ìbéèrè yìí ọ̀nà méjì ló kún kí ni ìdájọ́ sẹ̀ríà kí sì ni ìmọ̀ràn ìmọ̀ràn náà ní jáde kó nu sẹ̀ríà o àmọ́ àgbọ̀dọ̀ ewu ní funfun àgbọ̀dọ̀ pé funfun ní inú tọ́lọ́ yọ̀ǹda wọ̀lé láàyè ẹ̀ẹ́dì fáńtì yìí ṣòwò ọlọ́run ọba ní olóṣèlú gbogbo tó bá wù látara àwọn ẹ̀dá rẹ̀ tó bá wù àwọn ẹ̀dá fún wa àwọn ọ̀kápá bá pé ọ̀nà ìdá èyí tó bá ti lọ́wọ́ ọ̀nà ìdá àkápá bá pé kí ni àwọn ẹ̀dá rẹ̀ nínú tí ọlọ́run bá yọ̀ ọ̀dà òun ni pé kí mùsùlùmí ọ̀fẹ́ kristẹni ọ̀fẹ́ ní ọlọ́run yọ̀ ọ̀dà ìyẹn ni pé ní obìnrin nínú bí ọ̀yọ̀ dá sábẹ́lì sọ ọlọ́run ọ̀yọ̀ dá òsì gbọ́dọ̀ tójú rẹ̀ olúwa ọ̀yọ̀ dá bí ọmọ bẹ̀rẹ̀ mùsùlùmí ọjọ́ ìyàwó fún ẹlẹ́sìn ní òjò ẹlẹ́sìn ní. àmọ́ ẹ̀rí lè gbà bá yọ̀ǹda ìgbà bá bá béèrè nínú ti ọlọ́run ọba yọ̀ǹda ni àwọn táwọn pè ní àlù àjù lẹ́wọ̀ ànábi tó máa àwọn oníjọ́ra àwọn oníjọ́ra níbi ìdí ayé rẹ̀ kí ni tó máa tá ànábi fún àlejò ìwúlú pọ̀lú sọ̀rọ̀. àwọn tó tún fẹ́ẹ́ jọ wọn gbé ìdí ayé ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà ní ànábi àmọ́ pé sónù bí him sónù àgbà àlè ìta sónù bí him sónù àgbà àlè ìta èdè lójú ọ̀nà ìyàwó fífẹ́ òun lójú ọ̀nà àwọn kan ní àtẹ́tù tábìlì mọ̀ pé níjà lè ti tábìlì láti ojú ayé àtẹ́tù tó lọ sọ́jà nǹkó kiri àná ànábì àìdẹ́ntifáì wọn fáwọn ènìyàn ló bí àti ọ̀rọ̀ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àwọn olúwa yọ̀ọ̀dá òjì ọ̀yọ̀dá ọ̀rọ̀ mùsùlùmá ẹlẹ́bọ̀ èyí pọ́nbélé olúwa ọ̀rọ̀dá tí wọ́n lọ́ọ́ mọ̀ wá pé eh, ọ̀nà lọ́dọ̀ táwọn bọ̀ òkúta làwọn náà ní ìjọba táwọn lọ bọ̀ òkú ẹ̀bọ ẹnu tọ́lọ̀ sọ nínú àti àti ìtẹ̀lé àtẹ̀lé náà ní ọ̀wọ́ fẹ́ ọ̀nà ẹ̀kọ́. àmọ́ ẹ̀wá ni kí ni màá ìmọ̀ràn yìí náà ní kò ní jáde lóko ní jáde lóko lábẹ́ ìlànà lójú ayé ẹ̀rọ náà gbọ́dọ̀ pàpọ̀ ọ̀bí ọ̀tọ̀ bí ọlọ́run bá wà látà lẹ́bi bá wà látà pé àlékún ìsúnyàtì ìsúnyàtì ìkórè àgbáyé ọ̀sùn. ẹ̀tẹ̀lé lánàá ìyá àtẹ́bí ẹ̀sìn tẹ̀lé lánàá àwọn àrólé ìpín olùwàgbìmọ̀ táwọn náà wà sí fún lánàá. ẹ̀ẹ́dẹ̀ sínú àwọn àrólé ìpín ìmọ̀rú ẹ̀sìn àkọ́kọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ látàrí ọmọ òun ni ewu ti ń bẹ níbi ìfẹ́ ìyàwó tẹ́sí ọ̀pá àyàn pẹ̀lú rẹ̀ ó má lọ sí fẹ́ǹsì òun náà láti fi ayé rẹ̀ tọ́jú ọ̀nà ọ̀pá ara rẹ̀. òun ni ó má wù bí máa ń bọ̀ ó má wà á máa sọ fáwọn èèyàn pé nígbà tí wọ́n bá lọ fẹ́ yàwó yíyá tẹ́lẹ̀ lọ fẹ́ lẹ́tọ̀ọ̀ yíyá tàbí ọ̀fẹ́ àbíbá àìsà ẹni báwọn ọmọ obìnrin mùsùlùmí ṣé káwọn náà máa lọ fẹ́ jọ́ọ̀nù wọ́n máa lọ fẹ́ jéèmù wọ́n máa rò gbófin kalẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ mùsùlùmí ara ṣẹ́kímà tó máa rò lónìí ó sì àfúláì táwa náà ayé lónìí torí bàbá gba dábàá ní gbẹmú bíbí àwọn òde ló ń sọ sẹ́rí àkúnlé o ọlọ́run yọ̀ǹda àtìlẹ́ wa pé nítorí kẹ́ni bí kíní kan ọmọ bàtà wa pé kọ́ yọ̀ǹda àmọ́ máa ń pè lábẹ́ gbogbo ntí ọba jẹ pé ní yóò jẹ palára fún ọkùnrin tó fẹ́ lọ fẹ́ ìyàwó rẹ̀ lórí àtìkiri ló ọmọ ìyàwó rẹ̀ tó báwọn àgbà padà wá rò pé kí ni kẹ́kí màá lẹ́nu bí olúwa ọba ní kí ọkùnrin mùsùlùmí ọ̀fẹ́ obìnrin ẹlẹ́sìn ní yahudi àbí nàkàwọn. àbí same time ó ti kọ̀ pé kí obìnrin mùsùlùmí ó ti gíní ọ̀fẹ́ ọkùnrin yahudi àbí nàkàwọn. kí sì máa ń bẹ́ẹ̀ òní ọ̀jẹ̀ ká gbàgbọ́ yé ìyọ̀ǹda tọ́lọ́ ń dóhùn yọ̀ǹda òní pé ní olúwa sọ pé àròjà lù ọ̀wà múná àlẹ́ yìí òfin tọ́lọ́mọ ẹgbẹ́ gbogbo fámìlì ọkùnrin lólórí òun ní ọmọ pàṣẹ òun ní ọmọ òun ní yọ sọ bí kí ara ní ọ̀dọ̀ ibi tí wọ́n gbọ́dọ̀ lọ. bọ́kùnrin bá wà nípò àwùjárú ọ̀gbọ̀ àmúná alẹ́nìta kó lo ìyọ̀ǹda ọlọ́run ọba yìí ọ̀la yìí àmọ́ ọkùnrin tó yẹ pé nípò nípò wá máa ẹnu rẹ̀ ọ̀ká ìyàwó mẹ́lẹ́ yọ ọ̀ká wọn ọmọ lè ta àwọn ìbọn pọ̀ kan lónìí. kéèyàn má wàá sáta bẹ́ẹ̀ gbá ọlọ́ọ̀dọ̀ ọ̀dà ó ní ìlú tọ́lọ́wọ́ ọ̀dà o àwọn àfáà ní tọ́lọ́wọ́ bá fẹ́ lè ní irú obìnrin yìí bóyá gbà tó gbìnà tí ọ̀gbọ́n tí mi jẹ́ ìsìláàmù ni ò ìsìláàmù owó bọ́bá wá wà lábẹ́ ọkùnrin irú ọkùnrin yìí ẹni tí ń lo ìsìláàmù irú eléyìí yóò dé ìsìláàmù òun yóò ṣe òun ni òjò yọ̀ǹda pé pé ní ọmọbìnrin mùsùlùmí ni ó wà lábẹ́ kíni ni ó wà lábẹ́ ẹlẹ́sìn torí náà ọdún ẹgbẹ́mà ọdún ọdún ìdí méjì kéèyàn gbọdọ̀ sọ̀rọ̀ àkópọ̀ láti lóru sọ̀rọ̀ kí ni ìdí alákọ̀ọ́kọ́ ìlú ìjọba ọdún ìpàgọ́ mi àwùjọ tá a bá rí i pé ní àwọn mùsùlùmí lọ́pọ̀ kan rí lẹ̀ káwọn lè lọ́wọ́ ṣé bí ẹ̀yin bá lọ fẹ́ àwọn ọ̀tọ̀ọ̀mù ṣé káwọn lè náà lọ fẹ́ àwọn tọ́lọ̀ ló wọ̀ lọ dání wọ́n bá ń bẹ irú àtẹ̀jọ́ ń máa wò pa gbogbo ẹni ọba já láti ẹ̀yìn nínú àwọn ọ̀dọ̀ parọ́ àtẹ̀jọ́ wọ́n máa wọ̀ wọ́n máa wò náà apá akóyí òfin ọlọ́run padà kò sí yí padà àmọ́ wọ́n máa wọ́n bí ọ̀gá ọ̀gá àbú ọgbàgbọ́ yé ìyọ̀ǹda tọ́lọ́ ìyọ̀ǹda ọwọ́ àwọ̀ ibo ni ìyọ̀ǹda yìí ò fi ní ṣiṣẹ́ tí ò ní mú èròǹgbà tọ́lọ́wọ́ bá fẹ́ kọ́sẹ̀ tí ò ní mú ṣẹ. òun ni ọkùnrin tẹnu lọ sára rẹ̀ jẹ́ èlé yọ̀ọ̀ká ìyàwó. àbọ̀kùnrin tẹ́sìn sí lára tiẹ̀ náà tí ò sí nǹkan kan tí wọ́n wò tí ó wù wọ́n pé ìsìláàmù dáadáa ni ògbóró ilé ìjọba àdúrà yìí ṣé ìrètí náà ọmọ wa ti pé ìgbésí ayé rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ gbogbo ìgbésí ayé ní sẹ̀nsẹ̀lẹ̀ púpọ̀ lórí ìdáwọ̀ ọlọ́run akọ́dà púpọ̀ sàánú wa. Béèyàn bá mọ̀ pé òun ní agbára rẹ̀ títí tí màmá ọlọ́run tó yẹ yẹ̀ dáàbí yóò pè lára ọ̀la ìdílé dáàbí ọ̀fẹ́ wọn ní ọ̀la lágbára bẹ́ẹ̀ tí ọ̀la tó wá lágbára bẹ́ẹ̀ kó gbé ọ̀rọ̀ rẹ̀ àtàgé rẹ̀. y ọ̀ adẹ́gẹ́ bí gbàgbé bá àwọn ní àárín àárín parí làwọn èèyàn ti ń kírun. ọlọ́run kan ilé kan ẹ̀ẹ́dẹ́rẹ́ àfa ọ̀dà lórí ààyè tẹ́ mùsùlùmí à ń dára wá ní ẹ̀ tó ń dájú kó gbìyànjú ọlọ́run jẹ ká tí wọ́n wọ́n pé àmọ́ bọ́lá níbi gbìyànjú ọ̀sàkọ́lẹ̀ ọ̀sàkọ́lẹ̀ àtàkàtà ní ká máa tù sínú ilé àti sẹ́ǹkùnlé ìtẹ́ mùsùlùmí òun lọ da fún gbogbo ẹ̀ àǹfààní ẹ̀ pọ̀ púpọ̀ kọ́dà bí ọ̀sán àǹfààní kan ju pé gbogbo ẹni tó bá wọ bẹ̀ yọ ọ́ sàdúrà fún gbogbo òkú tí ń bẹ ní àtẹ̀yìn mọ̀ rí àtẹ̀yìn mọ̀ rí èyí náà tó ìbéèrè sálùfà wa béèrè pé bó ti rí nísìnyí òun ni pé bí ìgbà tí wọ́n ń sìnkú sẹ́gbẹ́ ọ̀tún wọ́n ń sìn sí ẹ̀gbẹ́ àlàáfíà àmọ́ spéèsì sì wà ní àárín ibẹ̀ náà làwọn èèyàn ti máa gbé òkú sí tí wọ́n fi kírun jànáza tó di pé wọ́n lọ ìbéèrè àbáà ni pé ń bò tí wàá rí bẹ́ẹ̀ pé kò ní dàbí ìgbà tí à ń ta ko ọlọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé òfin ọlọ́run tànàbí fi jíjẹ pé ẹ má kírun lébo ẹ má kírun ní sàárè kọ́dà nàbì tó pa lówó fún wa ń bomi àti kébì náà látọ̀jà lóbo yóò takùn òbú rọ̀ wọ́sọ́lù bíyà ànábì ni ẹ má sọ àwọn ilé yín di sàárè òwe là ànábì pa fún wa ká ní ó lé dín gbé di sàárè àmọ́ ànábì ní nǹkan ó fi sọ lé rẹ di sàárè ní kíni níjọ́ tó ọ̀gá ti máa gbogbo ẹni tí yóò ní náfìlà tó ń ṣe kí ni kí ń yàn nínú ilé rẹ̀ kí ni ń sọ ilé rẹ̀ dà o ànábì ló ń sọ ilé rẹ̀ di sàárè rẹ̀ ẹ̀dá tó ń kí lànàbì ń pè lága ìwà tó ń sàárè láì sí yàn níta ànábì ń fọ sàárè láì sí ṣe kí ni láì sí yàn àmọ́ kọ̀ wá jọ owó ìtàkùn àgbèrè alhamdulilayi ìrún tí a gbọdọ̀ kí sàárè òun ẹ̀rọ tó ní kábàárà tó ní òkú tó ní sùdúrú tá a mọ̀ ní ọ̀hún tá a máa kí gẹ́gẹ́ bí ìrun wákàtí mara. lódodo sọ̀láàtù jánásà sọ̀láàtù lòun náà ayúbẹ̀ kọ́ àmọ́ lẹ́yìn tàbí sọ̀láàtù ká sọ̀láàtù ìrun yàtọ̀ fún kínní ọ̀yàtọ̀ fún un kílẹ̀ lórí eléyìí òní pé lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìyá tí máa gbá ilẹ̀ mọ́sálásí ànábì. sallallahu alaihi wasallam níjọ́ tí ìyá yìí ti eh, àwọn èèyàn já nàbí ọmọ ní ti pé wọ́n wò dá ah, irú àwa náà ká ká ju lọ ńlá dààmú anabi ma anabi yóò náà o ọ pàtàkì àti lórí anabi wàláyé ó tóbi lọ́dọ̀ ọlọ́run ó sì tóbi lọ́dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí fún rẹ̀ lọ́wọ́ á béèrè ẹ̀wẹ̀ fọ́ mi olórí orílẹ̀-èdè yẹn lọ́wọ́ á béèrè pé ah, mo ti rí ìyá yìí pẹ́ ẹ̀kọ́ ńláńlá nù kámọ́ kojú kéré ẹnìkan láwùjọ níbi iṣẹ́ ni nílé ẹ̀kọ́ ni láwùjọ wa ni ẹ̀já fún kálukú ní kíìmọ̀ rẹ̀ anẹ́bí náà ló béèrè ìyá yìí lẹ́nu ní àlà ààrẹ jùmọ̀ yìí ti tẹ̀ jẹ́ mà àwọn sọ̀hábẹ́ ní ọjọ́ tí a yìí fi ọ̀sán gàgà ni inú olùwàlẹ̀ àtàwọn ní wọ́n fún ta sọ imán kọ́ ìlà ọjọ́ ẹjọ́ tí wà nábì máa gbáwẹ̀ kò tún wá ń ọ̀sán tá à ń pè ní kọ̀ kọ́ ìlà ń bẹ̀ òde nípa nábì sọ̀rọ̀ fún ta sọ imán kọ́ ìlà alùpàyìlúùdà òun ọ̀sán ni wọ́n ń pè ní pàyìlúùdà. Ànábì àlùkò gbà wẹ́ ńjọ́ òun tó tún wá bọ́ sí àsìkò tó o máa rẹ́sì tó o máa sùn ní ọ̀sán. Ìbẹ̀wò làǹdàbí ti wá ní lulú ní ìlà kọ̀ọ̀kùnà. Lulú ní ìlà kúmọ̀lẹ́sí ẹ̀mú mi lọ sàárè rẹ̀ àjálù wọ́n ti wọ́n ti tún ẹ̀ka nẹ́bi ti pa wọn lájálù ká ìgbà ìlà tó jí wọ́n ti máa nẹ́bi débẹ̀ wọ́sọ̀lá alẹ́ yìí ha bí kọ́bù yìí ha sọ̀tọ̀ kọ́bù. ìrún tá nẹ́bi ò rí kí sí ìyá ìlà níjọ́ tí wọ́n sìn nẹ́bi kí kì í jọ. kò pé wọn ó kú jáde o wọn ò gbé lọ bò o ńbọlọ ti kí ńbọlọ ti kí láàrin sàárè náà torí náà ìrún yàtọ̀ fún ìrún ìrún ta èkí ní sàárè òun làwọn ọ̀run onírúurú oníṣubú àmọ́ bí sàkóńtàǹtì bá wà láǹtì kákẹ́hìn jànáza níbo ní sàárè nínú ọ̀sẹ̀ náà ànágbèrè ọ̀sẹ̀ torí náà ìbéèrè tí àlùfà béèrè ti ń tẹ̀lé nísìnyí kò sí nǹkan kan kí wọ́n kí wọ́n ní spéèsì tí ọ̀sẹ̀ kù ní àmọ́ kọ́mọ́jú yín ò lọ o ó lè kéèyàn ọmọ yẹn náfìlà ń bẹ o náfìlà onírúkú o ní sùdúrù èèwọ̀ ni o àìkí ọ̀run sàárè gbogbo ọ̀run sàárè àìkí ọ̀run mẹ́rin ọlọ́run 嘛，我们他做不做？所以说，这样子说来，应该在我们这边的话，应该。喜欢你这里。喜欢你，我在你家，妈，我看你，你把你一路回出去，别走路，我我我我我我。ọlọ́wọ́ san ilẹ̀ kan dáadáa ọ̀rọ̀ dáadáa làfáà sọ òǹkàlùkù wa náà ló sì kàn ẹnu yìí ẹnu tó lè la àyàn ní ó ti lè kó báyìí ìdá àbá ń pàdé ìdíwà sínú òun òun ní jọ sí Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu lọ́wọ́ abá nàbì sallallahu alaihi wa sallam láti tó béèrè àwọn ìpàdé tí ó lè nígbà nàbì sọ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sọ fún ọ̀tá ànàbì wa ni ọ̀rẹ́ ìjọ ka gbogbo ẹ̀ lẹ́ẹ̀ lẹbi ní sọọkù mọkìnì sọọkù mi òun lẹnu mọ̀hágùn náà wá wí pé àwọn ọ̀nà àkàrò ìhàsọ́ èdè àdìsí nàìjíríà ṣé ọlọ́run ó tún yóò tún mú wa sí ti ẹnu yìí ń sọ ní a sákè láti ka òmùká yàgò nígbà tó yẹn ní ọmọ ẹgbẹ́ ń fi ọ́ tó máa rìn lọ ìjọba náà ti pèlè àṣà aláìláwá yìí sákè láti ka ní ìgbà náà ìgbà táwa náà ṣe ọmọ yọ ọmọ gángan ọmọ èké ń ṣe ọ ọmọ rẹ mọ anábọ àbúkámọ sàlọsọlá sọ fún màá fi ní àná. kí ni ó gbé wọn máa wọ àwọn èèyàn lọ nù ná bí ẹ bá ṣe kíni àsọ ìlú àdìsínà yìí harvest yìí tí wọn sọ lẹ́nu ọsọ yìí lónìí ìwé ìta bá wí ní ogúnyà lónìí ó ṣe pé lẹ́nu lọ́la gbogbo ẹni bẹ lákọọlẹ máa yẹ kí kọ́ ọ́ lẹ́yìn. dàpọ̀ àpá àti àgbà ògbó amán ó sì kọ́ bẹ́ẹ̀ lóòótọ́ ọmọdéṣe kan ló ń lò wá kò sẹ́ni tó lè bọ́ mbẹ́ ká má tara wa torí ẹ̀ náà lọ́lọ́run fi ní bàbá kiri tẹ́tẹ̀ wá yẹ kí ni ká má dé ká má tọrọ àforíjì ká má túbá ọmọ nìyẹn nù. النبي صلى الله عليه وسلم لكن كل ابن آدم خطاء وخير الخطائين التوابون torí náà tí mo fi lóye rè pé káàkọ́ ọmọ ń jẹ́ kí ṣètò ni ọ̀tẹ́ ó gbà lọ́nà bòmí pé ah, ọ̀sẹ́ni ó lè bọ́ mbẹ́ bó lè lọ́sẹ̀ wá bọ́ láyé ọ̀sẹ́ni tí ó bọ́ mbẹ́ àbọ́lọ̀ ń sọ̀nà àbáyọ táàbí máa ṣe kí ni tá a máa fà ìjọba ti kọjá rẹ ọ̀sẹ̀ ká máa túbà torí náà téèyàn bá ti rí i pé òun ṣe òun tọ́lọ̀ ọ̀fẹ́ òun ní òun tọ́lọ̀ ọ̀fẹ́ òògùn rẹ̀ náà ní ká ṣe kí ni ká túbà pẹ̀lú májẹ̀mú tútù bá nínú májẹ̀mú tútù bá ní kọ́ mẹ́mi kò ní padà sí ẹ̀sẹ̀ náà. àlùfà aláwọn tí ní kùmà wá ràn yàn lọ́wọ́ ara ń jí máa ràn yàn lọ́wọ́ ní kíni gbogbo ẹ̀rọ lànà mi kọ́ ọ̀sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ àwọn alábàárín kọ́dà ń bí ọ̀kadà yìí náà ẹ̀ wá àwọn tẹ́ẹ̀jọ́ máa ṣe kíni tẹ́ẹ̀jọ́ máa ṣe èyí sàwọn tó pé ní báwọn ti dé láàárọ̀ ẹ̀rìn ìyẹn ń wé jẹun àárọ̀ òun wé jẹ tọ̀sán òun wé kéèyàn wá àwọn tó yẹ pé ní dáàmẹ́tì àmẹ́tìsọ̀ àtọ́lọ́ mi láàyè záàlù lè sáàlù kàrọ́ kó bá ní lérí kìrìtà. bọ́ọ̀ bá rí nǹkan kan wí torí àdánwò ní pé ẹlòmí ẹnu yóò lè dúró àti kọ́ sáà wí nǹkan kan. òun lẹ́ẹ̀fi rí àwọn àlùfáà wọn bá ti wọn kàn máa jẹun ní ìhàmùlọ. èyí ń da wọn kọ́ sínú kíni wọn kọ́ sínú rẹ́kọ́ọ̀dù láwùjọ wa yìí lóòótọ́ ẹlòmíín lè fẹ́ afẹ́ sọ̀rọ̀ látẹ̀kẹ́ ẹ̀jẹ̀ láti tí náà bá ti rí bọ́ọ̀n jẹnu wúyẹ́wúyẹ́ wọ́n yà wọ́n ṣe wọ́n ṣe àzíkiri lọ́wọ́ àzíkiri dáadáa nù torí náà àbá ẹ̀lẹ́ máa ṣe yí òun báyẹn bá bí rí ń gbé sùkánù bá ọkàn dàbí ẹ̀rín ni wọ́n máa bá tiwọn lọ pé kò ní dá lóhùn tó ìmọ̀ràn òdodo sì lè kí àlùfáà wí ẹgbẹ́ dàlí kì í lóòótọ́ gbogbo ẹ̀tọ́ téèyàn ò fún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ láyé kọ̀ gbé o yọ gba rẹ̀ lọ́wọ́ o kéde ni wọ́n máa bí gbà wọ́n máa gbà nù ìṣe ìdùnnú ìlú àwọ̀ ọlọ́run sọ wá lẹ̀ ọlọ́run sọ wá lẹ̀. Thank you.

bẹ̀rẹ̀ níbi tí òun parí rẹ̀ sí òun bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam inú bá nẹ́bí kìlọ̀ fún mi àtẹ̀yìn lóòótọ́ ni pé wàdà kàfí dáwó kàfí dáwó láwùjọ irú àmàlà ṣe. mọ́mọ́ wípé a ìmbásí àbí ìmbásí ti mọ̀ mi fa ìnà dáwó láwùjọ irú àmàlà ṣe. torí pé ìmọ̀ wípé a ìmbásí wàá mọ̀ ni kò sí nǹkan kan tí ó sì fún yẹn ju kéne ló sì lẹ́kùn sọ̀tọ́ ní èròkérò gbòǹtì ọ̀yẹ́ kéèyàn ó rò ń pa ọlọ́run gbòǹtì ọ̀yẹ́ kéèyàn ó rò ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ eléyìí lẹ́yìn àfi ṣe kéne. arábìnrin wa ní àtúnwá ìkànnì àdìsí àbí òwúrẹ́ra ní iná ọ̀bí ọ̀gbọ́n ọ̀gbọ́n àná ànábìjà ní sọ pé a ah, bọ́ bá sì wí báyìí ní lédè láwùlà nẹ́bí wí bẹ́ẹ̀ láwùlà ló sì ní kíni yóò sì dá mọ́ bí ẹ ǹjẹ́ ọ̀rọ̀ náà fẹ́ takora wọn àbí kò takora wọn kò fún mi ẹ alhamdulilayi ọlọ́run sọ̀rọ̀ bẹ̀rẹ̀ fún lẹ́tọ̀ dáadáa. láwùtà lẹ́bi ní àmọ́ yìí ẹ̀jẹ̀ agbọ̀yé sọ̀dọ̀ lọ́wọ́ àti ìwọ̀sọ̀tọ̀ ẹni ọwọ́ bá ẹ ẹ níbi hadithi eléyìí bẹ́ẹ̀ bá ka aláàjì bẹ̀rẹ̀ yóò jẹ́ ọgbọ́rù láwù anabi ní amọ̀ anabi ní ẹ̀ṣọ́rọ̀ adàmàyà fàáyìká wọ́n àtàlù gbogbo ńtọ́ bá mọ̀ pé orí ńbẹ́ńbẹ́ yóò wúlò fún wa wọ́n wọ́n gba fọ́ọ̀mù nígbà kan náà lọ gbà wọ́n ní wọ́n wọ́n ṣe nǹkan dáadáa kan gbà ìwọ náà lọ bí ọ̀gá rẹ̀ tó o sì lọ́nà tí wọ́n náà ṣe kí ni kó o gbìyànjú nǹkan bí alábì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́ òkú sọ̀rọ̀ bá a sọ. bọ́ bá wá gba gbogbo òyìnbó yìí o ṣe gbogbo ń bí ọyẹ kó o ṣe gbogbo bí a ti ní kéèyàn ó rìn òun ló rìn kọ̀ wá bọ́ sí bí wọ́n ti ṣe kí ni kọ̀ bọ́ sí bí wọ́n ti bí wọ́n ti rìn. ìgbà wọn mọ̀ wá sọ pé á ọba ìṣe pé mo tún fi lọ lámọ́rin ni ọba ìṣe pé mo tún ṣe nǹkan báyìí lẹ́yìn tí kí ni lẹ́yìn tí kádàrọ̀ ọlọ́run ti tẹ̀lé ìmọ̀ pé láwó bí ìgbà tó yẹ pé ní èèyàn fẹ́ sí kíni ọbẹ̀ sí ọ̀nà ṣèkọ́nù gbogbo láwó tó bá rí báyìí lóòótọ́ ẹ̀dá fẹ̀dá jìnnà ìyẹn ni pé láwó lẹ́yìn kíni lẹ́yìn tí wọ́n ti ṣe gbogbo tí ọlọ́run fẹ́ kéèyàn ò ṣe gẹ́gẹ́ bí ọmọ àtẹ́bí àdámà àwọn àlùfáà ní ntọ́lọ́run ní àṣẹ ní àtàwá kúlú wàlẹ́ ìsá àtàwá èyí ọlọ́run fẹ́ ká ṣe àfúrú bíi sábàbí ọlọ́run ó ṣe nǹkan báyìí lóòótọ́ àmọ́ ní sábàbí kí ó ní bẹ́yẹn bá ṣe nǹkan báyìí ní nǹkan báyìí ó tó ṣe bẹ́yẹn bá ṣe ìdánwò ní ó tó páàsì èèyàn páàsì láì lọ ṣèdánwò pé bọ́lọ̀ ń bá fẹ́ wọn ó fún ọkùnrin mi rìsọ́ọ̀tì ká ọlọ́run rẹ̀ pé dá irú tí ànábì kì wá lọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀rọ̀ ẹ̀ wá rádìí ìtẹ̀lẹ́ ìgbẹ́ni ọ̀yàtọ̀ àdìsí ẹlẹ́ẹ̀kejì ànábì ńran ńran wa létí ńran ẹnìyí létí ńtọ́ yẹ kó ti ṣe ńran létí kínní ńtọ́ yẹ kó ti ṣe tọ́ba kẹ̀ríà ọlọ́run mọ́ tọ́ba lánàá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ànábì ti kọ́ wa nísìnyí pé bẹ́ẹ̀ bá jí láàárọ̀ kó nǹkan báyìí kọ́dà ànábì sọ pé bọ́ọ̀ bá ti wí irú bísí mi náà ìlàrí. لا يضر مع شيء في الأرض ولا في السماء وهو يعلم ànábì ní bàbá wí mẹ́ta láàárọ̀ ilẹ̀ ẹjọ́ náà èṣù àbúrúkọ ọ̀dọ́ bọ̀ ṣá ọ̀gá ọ̀gá oṣù gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ànábì ní bàbá wí mẹ́ta bẹ́ẹ̀ nírọ̀lẹ́ máa lẹ́ ilẹ̀ ẹjọ́ náà ó fi kún ilẹ̀ ẹjọ́ kejì ẹ̀ mọ́ abẹ́ sọ lọ́nà wa kẹ́nìkan wá dé bóyá bíi aago mọ́kànlá àbí méjìlá tá a wà nísìn kọ́mọ wa pé nǹkan báyìí ṣe àwa náà lè ràn létí pé a bóyá bọ́ bá sì ṣe bísímìláì là kò ṣe tọ́yẹ ó ṣe ni ọ̀yàtọ̀ fẹ́ni tó ti ṣe ń di ọlọ́run fẹ́ kí ó ṣe àmọ́ ó ṣe ń tó ṣe wọn ò túmọ̀ pé yóò mú nàìjíríà wá mo ti ṣe báyìí mo ti ṣe báyìí irú eléyìí náà bọ́bá ikú ṣe bísímìláhì làlíláyà burú inú hikima ọlọ́run tọ́lọ̀ ń rí pé káburú yọ tẹ̀lẹ̀ fún dáa ju kọ́mọ tẹ̀lẹ̀ lọ kọ́ wa gbọ́dọ̀ máa pé nígbà tí mà nígbà tẹ̀ jí ṣe bísímì bóyá bí nígbà tí ṣe bísímìláhì làlíláyà burú èyí ò ní ọ̀dà àmọ́ ká rán àyàn méjì dá bọ́bá ah, ìṣe fẹ́ ṣe nǹkan báyìí ní ìṣẹ́bà nẹ́bí ti kọ́ wa gbìyànjú kàmẹ́lì ìbẹ̀rù ẹ̀fọ́ ìsàlẹ̀ àmà yọ̀fọ́ àyùká wọlé sàdùdà gbogbo tí wọn bá wúlò wọn náà gbìyànjú rẹ wọn gba nǹkan bí báyìí wọn gba fọọmù báyìí wọn rìn báyìí wọn náà aláàlú wọn náà rìn àmẹ́yìn wọn tọ́ka pé bó ti wá bọ́ká ti rìn bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ṣé kí ni ìyá alámọ̀yìn náà rìn báyìí tiẹ̀ ọlọ́run kọ tiẹ̀ lọ bí ọba kọ jẹ ẹlẹ́jọ́ rìn rẹ̀ kan náà bí nàìjíríà rìsọ́ọ̀tì yín ó sì ní rí bákan náà bẹ́yìn bá ti wá rí bẹ́ẹ̀ kí kádàrọ̀ ọlọ́run ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tó ṣe pé ọyẹ fún mi nìyẹn pé ọgbà àkọọ́lẹ̀ ọlọ́run ọmọ náà pé bọ́yá bọ́yá nígbà tó ń bá ti ọlọ́run kára lọ hàn. òun náà ni Ibn Abbas radiyallahu anhu ló tún ṣàlàyé fún wa pé nígbà tí Ibn Abbas ń ṣàlàyé pé ọ̀nà wo nìyẹn fi lè máa tẹ bọ kéékèèké ẹbọ tí kò mú yẹn kó mú ìsìlámù o àmọ́ ewu ńláńlá ni mú yẹn o Ibn Abbas ní bí gàdé yẹn sọ pé lawla al-kalim lawla al-kalim làdàkàlà bí ẹ báyìí pé ajá ajá ti ń gbóyà àwọn olè ọba dàn sàn yìí lójú gbogbo eléyìí ń takò kínni ń takò al-imanu bi qada'i Allahi mùsùlùmí gbàgbọ́ pé ntọ́lọ́mbà kọ kọ́ra bẹ́ẹ̀ yẹn ṣe tó ń ṣe yọ ọ́ tẹ̀lé kọ́lọ́mbà ni yọ ọ́ tẹ̀lé. jẹnẹrali bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí ìdí ń jẹ́ mùsùlùmí ni ojú ọwọ́ rẹ̀ ojú ẹsẹ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ ìyẹn ni pé ọlọ́run ló kù tí wọ́n máa tọ́ka ìdókòwò àti ìdókòwò tẹwárí pé ibìkan wọn ti bí mi bákan làwọn òbí mi ń ṣe ńjọ́ tí ń tí wọ́n ń ṣe wọ́n bá bá ń tí ọlọ́run ní àjẹmú àtàmùlùmíà wọ́n ń kó ma yọ̀ǹda fíyàwó rẹ̀ náà lọ lé wọn náà bá wọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ̀ ọlọ́ọ̀ta wọn kò lọ wọn sí wọn. èyí tí wọn bá ń ṣe ń bi ọmọ ni kí wọ́n pé ìgbọ́dọ̀ rí ọmọ bí wọ́n ti ń wá àmàlà lẹ́sẹ̀ títí o kò báwọn náà lọ. àmọ́ ọ̀gbọ́dọ̀ débẹ̀ ọ̀dà á lílọ lọ lọ ìgbọ́dọ̀ rí ọ ní ìdí báyìí tí ìgbọ́dọ̀ rí oṣù nǹkan báyìí kò báwọn lọ. àmọ́ wọ́n wá ń ṣe nǹkan báyìí tá a mọ̀ kọ́ lọ́wọ́ ọ̀fẹ́ ìrẹ́lá bá a béèrè káwa pé ẹ ń gbọ́dọ̀ pé ilé wọn ni ń gbọ́dọ̀ pé àwọn òbí rẹ̀ ni alábi ti yanjú ẹ̀ sọ̀rọ̀ tó àwọn ọ̀sẹ̀. Dàkọ́ àtàlẹ́ màkúrú fún ìmọ̀ àti ìyàwó ìfà. Gbogbo ẹni ọlọ́run ní agbáṣẹ rẹ̀ òbí méjèèjì àti àti ọ̀jọ́bí méjèèjì àgbàlagbà tọ́lọ̀ ní abọ́wọ̀ gbogbo rẹ̀ lálà sí lálà rẹ̀ níjọ́ tó bá ti forí sọ àṣẹ tọ́lọ̀. Àwọn àjùdè ìrànlẹ̀ títà lágbàmú lọ torí náà fa ọlọ́wọ́ sọ̀rọ̀ ẹgbéyàwó yìí lọ yìí bẹ́ẹ̀ yá ìfẹ́ pọ̀ o kọ́ gbé nǹkan mi wọ́n ń ṣe kí ààyè rẹ̀ wà nú ẹ̀sìn wa ó lè mìíràn gbé ọ lọ kọ́ dàbí jọ lọ torí alẹ́ yìí táwọn èèyàn máa lórí wà báyìí lọ́dọ̀ wa wọn máa dàbí ìgbà tó gbé ní iná ní ìsìlámù àbí iná ní súnà ọ̀dà dájú wọn máa rí pé ọmọ ènìyàn làwa náà àwa náà bá yàn ṣe àbálọ́nà kíni lọ́nà àbíkọ́lọ́ bá ìdí ọ̀bá yọ̀ọ̀dà làtọ́ àtàlẹ́ màlúkín ti máa sí ẹ̀sìn ìgbà torí náà ọlọ́gbà ìyàwó ńlá yẹn ń bẹ̀rù torí tá a bá béèrè bọ́yá ẹ̀kọ́ ni pé ìyàwó àwọn òbí rẹ̀ mo yẹ ṣe mùsùlùmí àwọn sòkú wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dàgbẹ́ sòkú wọ́n rà pósí ìyẹn ni ọba ti di mùsùlùmí mùsùlùmí ètò ìwé òkè lẹ́yìn ọba ló pé àṣìwọ ìrẹ̀lẹ̀ fún Ọlọ́run ẹni tọlọ ń bá gbà mí láàyè rẹ nìkan ní ìsè Ọlọ́run kò sí ọrùn rẹ. Thank you. wàhálà wà náà mi a gbọ́dọ̀ máa tó alukurani pẹ̀lú mu pẹ̀lú dikishanari àìbí dikishanari dèkì mi àìbí lóga ju alukurani ẹ̀yìn ó fi sùkú alukurani pẹ̀lú mu gan ní language tiẹ̀ òun ló fi jẹ́ pé ní àkọ́kọ́ ẹni tí ó wa tó alukurani pẹ̀lú mu bó kí lọ́lọ́run yíyan yìí kò là nẹ́bù àmọ́ sọ́mọ́sọ́mọ́ òun làwọn àlùfáà fi mọ̀ pé káfà alukurani tó alukurani àbẹ káfí ayé ọ̀rọ̀ anabi sọlọlọ sọlọ tó máa kẹni tó máa alukurani tó jẹ ngbélé yìí ni pé bàbá tu sí yorùbá wàhálà ìlú wàhálà yìí náà ni wọn máa ṣẹlẹ̀ kí ni ń jẹ tó àmú àwọn ọmọlẹ́kẹ́ oúnjẹ oúnjẹ àmọ́ ntọ́lọ̀ ń yí kọ́ ntọ́lọ̀ ń gbégé ni ntọ́lọ̀ ń yí kọ́ àyà ní ìjọ́npè ní asbabu an-nuzul tí máa ràn yàn lọ́wọ́ láti gbàgbọ́ yìí kí á àtẹ̀ntì ọlọ́wọ́ bá kí ni akílà ń pẹ́lẹ́ asbabu an-nuzul kí ló ṣẹlẹ̀ kí àyà yìí sọ̀kalẹ̀ àtẹ̀ntì ọlọ́run yìí nìyí ọ̀la wà fáàbí máa pé bẹ́ẹ̀ ọba jẹ́ mùtítà ìlú tí ọmọ ẹ̀sẹ̀ fatiwa tí ó máa pé aláàlú lélẹ́yìí haramu lélẹ́yìí nínú májẹ̀mú rẹ̀ ni pé ọmọ kíni asubáàbù nìṣó kọ́kàn má gbọ́ àyà yẹn ní òkè ọgbọ́dọ̀ mọ kí ni ó ṣẹlẹ̀ gan ṣòro àyà yìí ti sọ̀kalẹ̀ torí yìí ni bọ́ bá fẹ́ gbọ́ yé literally yóò fi wá yàtọ̀ sí èròǹgbà kíni èròǹgbà tọ́lọ́run asábàbù nìṣó yìí ló ló pé yẹn sábà òun làwọn afáàtì máa ní pé a gbàgbọ́ yọ ọ̀rọ̀ ọlọ́run àdámọ̀rọ̀ ìdìbò àdámọ̀rọ̀ ìdìbò nílànà tọ́lọ́run ọba gbà lérò òkútọ́ tó ní kàmẹ́lì òṣèlú ní ọ̀kadà yìí torí náà ní kúkúrú ẹ lọ́ọ́ wo lẹ́yìn náà bá délé ẹ lọ́ọ́ wo gbogbo tẹ̀síwù tẹ bá ní tẹ̀lé lọ́ọ́ wo tí wọ́n ń túmọ̀ pé àáyà yìí ntẹ bá ń bẹ ní pé wàtò àmú lẹbi lẹkú tètè dáadáa ayé lẹbi hàtùmù ayé lẹbi hàtùmù ọ̀rọ̀ rẹ sí wọn ọ̀rọ̀ ẹ wá wọn ọ̀rọ̀ àmàlà wọn kọlọrun sọ ní ayé àlẹ o kí ni tó máa kọ àmú yàn ní òun ni pé ẹran wọn tí wọn bá dùn nǹkan wọn tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá di òun tí wọ́n lọ yàtọ̀ síta àwọn kèfèrí pọ́nbélé ọjọ́ ń dábì bẹ̀rẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ náà nígbà ọlọ́run ní ẹ má fẹ́ gbogbo àwọn mùṣírìkà ẹ má fẹ́ gbogbo àwọn kèfèrí ẹlẹ́bọ nígbà tí wọ́n wá yàtọ̀ ọlọ́run ṣe kí ni ọyọ wọn sọtọ gba ẹ lè fẹ́ yàwó nínú àwọn àlùkìtà bẹ́ẹ̀ náà lélẹyìí ẹ má jẹun ẹ má jẹun tí ẹlẹ́bọ̀dú ẹ má jẹun tí kébèrè dú àmọ́ èyí tí áhàlù kìtàbí bá ṣe kíni bọ̀bá du torí náà àkọ́kọ́ tí mo fẹ́ pàkíyèsí wa bí mo fi ọba kù ẹjẹ́ àmọ́ ìgbìyànjú káwo bó o ní àwọn sálàkù bó o là nẹ́bì gan sallallahu alaihi wasallam bó o là nẹ́bì ti tọrọ ọlọ́run bó ní o tún fáwọn sọ̀hábì rẹ̀ bó làwọn náà gbọ́ yé èyí ń mi torí pé àwọn súnmọ́ gbà sí àyà sọ̀kalẹ̀ wọ́n máa ń tọ́lọ̀ ń yí báwa bá ní ta kàn máa wò lónìí ni pé ìfúnma tàn á mú oúnjẹ ni á tutù kù bẹ̀rẹ̀ torí náà wà tàn á mú jàdí náà kó tó dáadáa ẹ̀lò dàpọ̀ ayé dàbí àbí èyí ń kéyìn wọn kọ́kọ́ yẹn torí náà gbogbo ẹni tí ń lo ayé àyè pé jẹun kírísímàsì kò sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ntọ́lọ́run bí kọ́ wọn wàtò àánú ayé dàbí hàtò à ń bọ̀ wá di ọ̀rọ̀ mùsùlùmí. náà wọ́n ní bọ́bá wa rí báyìí àwa rẹ̀ ní ti ń pé ẹ̀yìn ti lè pé dàbí hànìkan lọ́lọ́run àbísọ̀dí ìdí ni pé ní kí lọ́fà àtàyà ibi ṣe kíni ibi sọ̀kalẹ̀ bó o là nẹ́bi tu fáwọn sọ̀hábẹ̀ rẹ̀ bó o ní gbogbo àwọn àlùfáà látòrí àwọn sọ̀hábà anábọ̀ Muhammad sọ̀rọ̀ àgbọ́yé wọn bí ni pé oúnjẹ àmàlà babaláwo àtàmàlà jọ́nù kí ni yàtọ̀ sí yàtọ̀ ń bẹ̀ tọ́rọ̀ rẹ̀ làákà yìí àmàlà jọ́nù àmàlà ògúngbèmọ́ àtàmàlà Abdullahi ẹ̀rá tún kí ni yàtọ̀ sí yàtọ̀ èyí ń kọ́ lọ́ọ̀mù yìí ìrẹsì ògúndélé àdírẹ́sì ẹ jẹ́kọ́bù àdírẹ́sì ẹ ẹ abubakar síyàtọ̀ ń bẹ ibi síyàtọ̀ wà náà ní kíni ṣẹbi hàtò òní àwọn àlùfò ṣe mẹsẹ́ẹ̀kì tó ayé àyọ́nà mi fọ̀hámù ń ni kì ṣe ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ wà ọ̀rọ̀ àmàlà torí pé bí mo ti wí kò sí yàtọ̀ mi èyí ẹ̀ torí náà ọ̀rọ̀ pé mọ́tíláàkù ni ẹ̀ àyà yìí wí kò rí bẹ́ẹ̀ kò sí kíni kò rí bẹ́ẹ̀. again bàbá tiẹ̀ wá ní mọ́tíláàkù tẹ́mọ̀tán pé mọ́tíláàkù òun ni pé ní gbàdọ́ lọ́n ti ní sọ̀ ámù ní gbogbo ní bá ń jẹ́ náà ní ó ṣe kíni lóko ní rẹ̀ sẹ́yìn àwọn àlùfáà tó gbé ọ̀rọ̀ mutula kò kalẹ̀ wọ́n ní kọ́ ìdá ni wọ́n ti lò ẹ́ wọ́n á ní alimutula kò yuhmalu ala al-muqayyad yuhmalu alimutula kò ala al-muqayyad nígbà bá ti rí mutula kò ń bìkan tá a wá rí pé ní a ọlọ́run yìí ọkọ̀ ìyáda rẹ̀ pé ntí ntí òun wí ni ẹ́ ọ̀dà látọ̀jú rẹ̀ ní ìtọ́jú má tọ́jú wà lọ́ba yìí. nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ pé ni ọba jalè àsáríkú kọsáríkú kí ló wí fakọsọ ẹrú kí ló gbé àìdíyà ọmọ ẹgbẹ ọwọ́ wọn kí ni ń jọ wà bá ọwọ́ yín dá lédè lárúbáwá bẹ́ẹ̀yàn bá lóun ó ṣe mutilaku tọ̀hámù yọ wà gbé mutilaku débi yóò náà gbé bá jalè sí àyín ní ẹsẹ̀ kí ni ẹ̀dìdè kọ̀sá àfà tó kọ̀sẹ́ ní tí ó torí pé ó ní bá nẹ́bi ti ṣe kí ni ó ti ń ta fíríjì rẹ̀ àgbọ̀dọ̀ pé ẹ̀yẹ bí yádùn ló àwọn apàdà lọ́gà gbé èèyàn lọ́wọ́ ọkọ̀ ń bo ọwọ́ kí ni yóò tún dàpọ̀ ẹ má jẹ́ kí ṣe tọ́ ni ó lò wá o ànábì lọ bá ẹni tí túmọ̀ ọ̀rọ̀ lọ sọ̀tọ̀tọ̀ bọ́bá sì ti tu pé ntọ́lọ́ ń gbà lérò ní ntọ́ gbà lérò náà ni kọ́dà bí literal meaning rẹ̀ bá apply sí nǹkan mi ọlọ́run ọ̀gbà ní lérò ní ọlọ́run ọ̀gbà lérò pé wọ́n gbé owó olè ní kópa bẹ̀lẹ́ wọ́n gbé ní èjìká ibi tí wọ́n gbé náà ní kíni sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ látòrí ayé ànágbó látòrí ayé ànágbó Muhammad sallallahu alaihi wasallam. despite ìkejì lọ́nà ń pè fásitọ̀ ìlú àdìyàn òun náà di ọ̀rọ̀ tìmọ́tìlá kò fẹ́ ní ẹnìkan wí ọ̀gbẹ́ ni ó wí ọ̀gbẹ́ ni ọba wí olùṣe mistake ọlọ́run nìkan ni ọba tó pé kájọ wọn gbọ́ yé bẹ́ẹ̀. níta àfa tún fi kún ni pé wọ́n lẹ́nu ìtàn àbẹ́lẹ̀ náà wá ní kọ́dà gbọ́ba ní lórúkọ eléyìí lórí àwọn àgbóǹtẹ̀rí èkó yìí bá wọn èkó èkó ọ̀rọ̀ yìí bá wọn. ní pé ní alukur'an kẹrí mu odidi ni sunna anagba muhammadu azalam kini odidi ni bàbá ọkàn wí àwọn wọn gbogbo wọn gbogbo àwọn ẹ̀yọ́kù ọmọ wa dàbí bàbá ẹgbẹ́ ní ọlọ́run bí nǹkan báyìí bíi. ó sì tún déyà ló tún ṣe kíni ó tún wí nǹkan mí ìpàdé ẹ̀yà òdodo jáde àtúntò òun làwọn àlùfáà oníṣẹ̀rí àgbègbè tí oníjẹ́ wà láyé ọ̀sẹ̀lẹ̀ wọ́n ti gbé sínú ọ̀wá ìlú nínú principle interpretation wọn bí a ti túmọ̀ ọ̀rọ̀ lọ́hùn bí a ti gbọ́ yé látọ̀jú ayé ànábì ara kọ́ ìdá àwọn tó wúlò bíi pé ìdájítàmù al-hadiru wal-mubir wúlì ìdájítàmà alḥàbírú الحاضر والمبيح wùlíbà alḥàbírú. gbogbo bí tá a bá rí nǹkan méjì tọ́wọ́ dàbí ìgbà tó pé ní èwo láti ń bẹ̀ àbí méjèèjì fẹ́ jọ pọ́tàkùra wọn pọ́tàkùra wọn. bọ́kàn bá ní ẹ ṣe é tọ́kàn ti dàbí gbégé ni ẹ má ṣe é má ṣe é òun là kọ́kọ́ gbogbo nu sẹ̀ríà. mẹsẹ òun ni gini mẹsẹ òun là kọ́kọ́ níbí yìí àyà ń bẹ wàlá ta àkòló mẹmà làmúyò bìkàrí àbí wàlá ta nà má la wàlá ta àkòló mẹmà làmúyò bìkàrí sùmọ̀ lọ́ọ̀hìn àlẹ́ yìí nà ẹ gbọ́dọ̀ jẹ́. eléyìí náà bẹ́ẹ̀ bá ní nǹkan jíjẹ lọ́wọ́ sí ọ̀rọ̀ àmàlà ní ìtumọ̀ yóò náà ní pé gbogbo ní tí wọ́n bá dúdú tí wọ́n ṣe kí ni tí wọ́n dárúkọ ọlọ́run sí èèwọ̀ ní fún mùsùlùmí kọ̀ọ̀kan èèwọ̀ ní. torí náà àti rí ọ́ di kí ni kọ́dà bàbá wa rí nǹkan kan tó fẹ́ jọ bí ìgbà tọ́sọ ọ́ di kí gbogbo ẹni ọba pa ẹran tí ọba ló kọ Ọlọ́run èèwọ̀ ni kí mùsùlùmí ọjẹ èèwọ̀ ni kí mùsùlùmí ọjẹ èyí yóò sì bọ́ sábẹ́ àtúnyẹ́jú rẹ̀ wàtò àmù nàdínà oṣù ọ̀sẹ̀ nípa àmù tọ́lọ̀ ń bí mbẹ́ o. na ìbéèrè sẹ́mi máa bí àwọn èèyàn wọn bá wí nǹkan báyìí pé ọ̀dà láàrin ẹni tí mùsùlùmí dúndú àtẹ̀yí tí kébèrè rí ló ń bú láàrin ìwà àtọ́lọ́run èwo ni wọ́n rò kọ́ wọlé lọ́dọ̀ ọlọ́run ẹ́ ǹjẹ́ mùsùlùmí òbí náà yá mùsùlùmí kí n kí òun èyí tóun dún bù ní ìgbé bí wọ́n bá fún wa ní option pé mú kan èyí tẹ́lẹ̀ yẹn ọba lẹ̀ sílẹ̀ yìí kí ni èyí mùsùlùmí àwa rí mùsùlùmí lónìí mùsùlùmí ni ń kírun mùsùlùmí dáadáa ni ọwa ni ní orúkọ ṣéwù bàbá bu ẹ sọlọ ní ọjọ́ ẹrú ẹran bẹ́ẹ̀ mẹ́mí màdàm yóò fi àrísùmọ̀ lọ́ọ̀dì àyè yóò ṣe wá jẹ́ pé ẹni tí ọ̀jẹ́ gíní ẹ ẹni tí ọ̀jẹ́ mùsùlùmí òun wá ju nǹkan ọwọ́ adá kọ̀ nǹkan lẹ́yìn ọlọ́run ọwọ́ alọ́lọ́ ni wọ́n tọ́ àmú dàbí ìlànà tó ti dá àgbàdo ọjọ́ra wọn ọjọ́ra wọn ìlànà àpèjúwe míì yóò fi yé torí pé kó yé làwa náà fẹ́. nínú tí ẹni tí ń tú tọ̀ àmú pé mọ́tíláàpù ni nínú tí ó gbà pé tọ̀ àmú ni òun lè rìn ajá àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ ẹ̀rìn ajá àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ bíi. Eh, jọ́ọ̀nù àti ìjọba yìí bàbá ní mọ́tíláàpù ni kí ló dì ní ọ̀dẹ̀ tọ́nù àjẹgbé yìí ó ṣe fásiwá nísìnyí pé tọ́ba yìí pé jọ́ọ̀nù ló fi ẹlẹ́dẹ̀ pé ńlá lè ṣe ẹ̀lẹ́ ṣe kíni ẹ̀lẹ́gbẹ́ àmọ́ bí àbá yunus bá bẹ ẹlẹ́dẹ̀ ṣe ńlá lè ṣe ẹ̀mẹ́ ṣe kíni ẹ̀mẹ́ ṣe ṣẹ̀rí àkọ́ọ̀nù ṣẹ̀rí ọlọ́ọ̀kọ́ mẹ́niwèé tá a bá wò á rí pé ìṣe ẹni wọn wù ú nítorí ti pín ni pé ká padà sí ìpìlẹ̀ àyà yìí ó lè fẹ́ jọ bákan lójú wa àti ntọ́lọ́run nínú àti ká wá gbọ́ yé àlá kí lè rọ ọlọ́run jẹ bó láti fi mọ́ ọ̀lẹ́ tá a nàbí sallallahu alaihi wasallam kí wọ́n á bọ̀ bẹ́ẹ̀ ọdọdọ àwọn sọhábà ọdọdọ àwọn káàbù tóbi dòní yìí dábàá gbogbo tàbá sí òrùn mo ti wí wọ́n ṣàlàyé pé kùmà rẹ̀ ni pé wá ذبيحتهم أو ذبائحهم dáàbọ̀. kí wàá ní ìbéèrè. ṣé yàrá tó ara jà bẹ́ẹ̀ ni òkèèyàn kọ́ ni wó ẹ̀ wọ́n ní ní ilé ẹ̀yìn yóò má ẹ̀sìn yóò lè wí pé ó tẹ̀ ní ọ̀gá òwe yóò lọ wó lára yọ ọ̀pọ̀lọpọ̀ kọ́mpì àti kọ́mpì náà ní ìgbàgbọ́ náà ní òní ọ̀dà ìlọ́wọ́ onígbọ̀n ní kọ́mpì ìlú òní náà ó lè sọ́dà ní ìgbé òní ìgbé ìlú àlà ọjọ́ kọ́ńtì ẹ̀ náà yóò ṣe é yóò ṣe é bọ̀ pátọ́ọ̀mù mo rò pé nǹkan fa arúgbó rẹ̀ ní gbígbìlẹ̀ òun ni ọ̀pọ̀lọpọ̀ ilé ẹgbẹ́ ẹ̀dì mọ́ anabu muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sahabi anabi sáńpẹ̀ ní hakimu ibn hizami radiyallahu ta'ala anhu òun ni ọlọ́ọ̀bá anabi sallam oníṣòwò lòun òun á máa tajà òun á máa ra ọjà hakeem wa complain bá nẹbi pé ìgbà mi ń bẹ táwọn èèyàn ọgbà béèrè irú ọjà kan lọ́dọ̀ mi ń o ṣé mo lè fà á kí n ti fẹnu kà á kí n wá ṣẹ̀ṣẹ̀ lọ rà á kí n padà wá supply wa nígbà wọn làná ti wá gbókùn balẹ̀ pé máa tẹ́bíẹ́ máa lè ta máa tẹ́bíẹ́ máa lè ta a àkíìmù ọjà tó o tí ì ní má ṣe kí má ta o ìwọ àkíìmù láti tẹ́bíẹ́ máa lè ta ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọjà tó o tí ì ní má ta o mọ̀ fóun ní eh, ìpìlẹ̀ irú ìwéèrè báyìí. tẹ̀rí eh, irú eléyìí tí málàmù sòrò wù yìí bàbá fẹ́ rìn lọ́nà àláàlú ọ̀nà káàkiri lọ́nà àláàlú ní sọ̀rọ̀ wa. kọ́mpìnì tó ní ọjà bọ́bá yìí kóun ní ń tà fún ẹni tí ó lò àbẹ́ni ó rà tó ṣe pé irú àfa mọ̀súrò ní pílátífọ́ọ̀mù àwọn kà jẹ́ kí ni wọ́n jẹ́ ẹjẹ́ǹtì ẹ̀sìn wọ́n jẹ́ ẹjẹ́ǹtì ó sì gba kọmíṣàn kí ni pé yẹn ṣe ẹjẹ́ǹtì èyí wọn halal àwọn tó ní ọjà wọn àwọn ni wọ́n ti ọjà tí wọ́n ti ní fúnra wọn náà ni wọ́n tà fún ẹnìkan tí ń bẹ́ńdú mi àmọ́ ẹni yìí ni alárinà ní àárín àwọn méjèèjì bẹ́ẹ̀ bá sì sáré na ọjà aláàbí aláàbí ni kò gba owó tó bá fẹ́ gba owó ọ̀nà yìí ni ó kílíà jù bẹ́ẹ̀ bá fẹ́ rìn lọ́nà tí òbí ní kakó nǹkan mẹ́bí ní amẹ́sì sọ̀dọ̀ páàkì gbọ́dọ̀ páàkì sọ̀dọ̀ páàkì sọ̀dọ̀ gbàtẹ́bí ẹ̀ máa lè gbà kọjú pé bàbá rí i ṣe bẹ́ẹ̀ pé tọ́ èmi kí mo ní ọjà yìí àmì mi máa fi ọwà kọ́dọ̀ lè má jẹ́ online ó lè jẹ́ offline ló yẹ sẹ́yìn tà lórí ilẹ̀ náà pèpè ni ó jẹ wọn mọ̀ pé ní a ṣọ́ọ̀bù báyìí ọjà báyìí kọ́lọ́ ọkọ̀ bá sì ní ọ̀fẹ́ wọn mọ̀ torí káwọn náà mọ̀tò máa lọ́ọ́ ra lẹ́yìn rẹ̀ àbí ṣẹ̀rí òpè dandan o disclose fún wọn pé bí ṣọ́ọ̀bù báyìí lọ́wọ́ àmọ́ o lè gbé àwọn major distributor rẹ̀ àbáwọn mẹ́ka rẹ̀ gbogbo ń tọ́ bá rí òpè àmọ́ ó jẹ wọn mọ̀ pé èmi tí mo ní o kò sí ní inú tèmi ní èmi ọ sa ẹjẹǹtì eh, láàrin ẹ̀mí àti ẹ̀ǹtí ọ̀tà tó ìwé lẹ́yìn tí mọ́lámọ́sọ wí kọ̀ láì bí mo ti wí kí ọlọ́jà ò ní one hundred naira ní àmọ́ bọ́ bá rí ìgbà ní one fifty sábẹ́ mi kó hundred naira tèmi mi ti jẹ èrè ntọ́tẹ́mi lọ́rùn nínú èrè mi ó ti wà nínú wọ́n ti wá lọ hundred naira èyí wọn ọ̀la yìí ọ̀la yìí wọn kò di ọ̀nà kan ẹ̀ wá rọ́nà kejì délé yọ ọ̀bá rọrùn òun wá ní ká ṣe yàtọ̀ láàrin ọjà tí àdáyẹnrí àtọjà tí àdáyẹnrí kí ni ìtumọ̀ rẹ̀ òun ni pé irú fóònù yìí nìkan tí èké mi ni mo ní ànábì ti ní má ta ní ti má ta ní mi ẹ àfa àìkú pé tí ò sí lọ́dọ̀ rẹ̀ má ta ní ti ṣe kíni ẹ irú ta wílẹ̀ gẹlẹ̀ yìí náà padà sí òun ẹ̀ ń tu tí èyí wọn tó fóònù yìí mo sì fẹ́ tà bó o ní ìrìn tí o fi jọ́nà kíni o fi jọ́nà halal òun ni pé kí n wo gbogbo specifications rẹ̀ gbogbo kíni bóyá ẹ Samsung ni bóyá iye ọdún tí wọ́n ṣe bóyá ẹ kọlọ rẹ̀ gbogbo ní tẹ̀yìn ó sáfi rí i pé fóònù tẹ̀ ń wá ní èyí ò ní wàá ọ̀ ẹ̀ lẹ́yìn bá fẹ́ ra irú hmm, irú wọ́n bá fẹ́ ra gẹ́ni irú nítorí mo gbà lérò pẹ̀lú ẹ̀ńtọ́ tá a bá ń fi yorùbá tó lágbá ń gbà mí wàhálà ní mo gbà lérò pẹ̀lú ọjà tá a dá yẹn rí àtẹ̀yí tí a dá yẹn rí mo gbé yóò pè àbá irú ẹ̀ pé mo ní irú mo mo mo mo lè bá yín ta mo lè ta irú fóònù báyìí èyí nǹkan dàbí nǹkan tí ì ní kò ṣe kí ni ṣe wọ a máa ta nǹkan pẹ̀lú kíni pẹ̀lú wáṣù pẹ̀lú bàdù sáìsì ló ti rí wọn àgbẹ̀ yìí ò tí ì gbé kíni lòdì ànábì dàrú ẹ̀ láyé níbo la ànábì ti dà láyé inú hadith ibn abbas radiyallahu ta'ala anhuma ànábì ni man istaslaka fi shay'in falyakun fi waznin ma'lumin wa kaylin ma'lumin ila ni wọ́n ń pè ní bẹ́yìrú as-salaf àbí bẹ́yìrú as-salaf àwọn èèyàn wà lójú ayé àdébí sọlá sọlá náà nígbà àwọn máa rà fọ́pọ́ ń gbà ní òní nǹkan oko ẹnìjọ́ wàá júwe pé irú làbínú báyìí gbàgbé làbínú kan náà làwọn mọ̀ ní àyè làbínú lárúbáwá fẹ́ẹ̀ tó mẹ́wàá pé irú làbínú báyìí iye garawa báyìí mo sì fẹ́ ní ìgbà báyìí ẹnì yìí ò sí báyà kéè ní làbínú tọdún yìí gan àbí kò tí ì lọ mo oko rẹ̀ mélòó ní oṣù èyí ń irú nù irú gíní irú nù àlèta ọjà irú ẹ̀sìn báyìí kọ́dà bá àbá bíi gẹ́gẹ́ni bá àbá bíi àmọ́ ọjà pé eléyìí gangan ẹ́ eléyìí gangan ni ẹ̀ ń tàkùn yín èyí wọn èèyàn gbọ́dọ̀ tarú ẹ̀ àti kọ́ kọ́kọ́ ṣe kínní kọ́ kọ́kọ́ rà kó ti tá nàbí ń bímọ tàbí ẹ̀ máa lẹ́yìn tá ẹ̀gbọ́n. àwọn lè máa wò ó pé kí ni yàtọ̀ yàtọ̀ rẹ̀ pọ̀ gbogbo ntọ́lọ̀ ń bá ní amẹ́sẹ̀ aburú ní bẹ́ẹ̀ mo ta ọjà yìí bí àìní yìí lóhùn fún rẹ̀ kì í ṣe pé mo ta kí irú ọjà yìí yàtọ̀ rẹ̀ pọ̀ níní bẹ́yàn bá ta irú ọjà yìí ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ibi tí ọba ti rí òun lọ́mọ gbogbo ìjọba ti kí ni bóyá lọ́kàn mi ń jọ́sẹ̀ mi ń kọ specification sí ń tí ń fi hàn yín pé mo nírú ìjọba yìí mo fẹ́ tà bóyá gbogbo èrò mi ni pé bá ti tàka sí mọ́làmọ́sù mọ́làmọ́sù rù mí nígbà mo gbowó tán mo bá tó sọ àbá gbogbo ẹ tó ara lánàá kọ́dọ̀ yìí sẹ́kù gan lálẹ́ àná ni mo ní ètò kọjá sọ́dọ̀ mi ẹ́. Eh? ní kọjá sọ́dọ̀ ẹlòmíì torí pé ní tí mo tà ní kíni irú rẹ̀ gbogbo bí tí n bá ti rí irú rẹ̀ ní wá bá a lajì àmọ́ bọ́ báyìí pé nǹkan kan tá a dá yẹn rí ni mo tà ọlọ́run máa ń tẹ́lẹ̀ orí ń bẹ̀ tó wù nǹkan tí àpò àyà rẹ̀ kẹ̀ ti tèmi ẹ wá ronú ẹ̀gbáǹpù uh, tí mo fún yín lẹ̀kẹ́ ńgbà mo dọ́dọ̀ àfa mọ̀sùn tí mo ti rò pé ẹ bá mú fóònù yín o gbàdà ní ọ̀tá mọ́ àbí mo ti tà á èmi ọ̀tá mọ́ àbí mo ti tà èmi sì ti tà fún ẹnìkan online wàá lò ó dé àbí kò ní dé wàá lò ó dé ṣé wàá sọ fún mi pé arákùnrin ní sùúrù fún mi díẹ̀ ìjẹ́ ní sùúrù fún mi díẹ̀ jí máa dénú ìmọ̀ wa bẹ̀ẹ́ nìyí pé ẹ̀gbà kílé wàhálà lọ́ra lù ẹja irú tìǹ gan ni mo fi hàn ni àwọn náà wà ní ẹ ọ̀dà ọ̀gbà twenty thousand mọ́ o forty thousand ni ẹ̀kí ọ̀rẹ́ mi practically gbogbo ńlọ́nà bá dá má ṣe àwa làwọ̀ ronú débi tó lè tẹ̀lé lábẹ́ ẹbí kankan náà ní kankan náà nígbà wọn àti mọ̀ pé ọjà tòun yìí ni ojú rẹ̀ sá forty thousand ó sì lẹ́tọ́ àti sọ́jà rẹ̀ ní forty thousand ó lè lè sọ́jà hundred thousand ìwọ́n sì ti gba èlò twenty five thousand tó rò ti rò pé twenty ni lórí mi náà bá ti jẹ five thousand àfa yarí kan lè gbàgbé kan mú forty wá sọ́wọ́ asan forty ọlọ́tàn twenty five àbọ̀ wàá tún wò ṣe bí lè tó ẹ̀rá kan ọ̀ gbọ́dọ̀ tún rò wò bẹ́ẹ̀ ṣe ibi tẹ wúwa nù téèyàn bá ti ta ọjà àìtún wò ṣe ló ṣẹlẹ̀ yá ayyuhal ladina amanu awfu bil 'uqud àti ọlọ́run ọlọ́run ní kọ́ńtíráàtì tẹ ẹ bá ti sílù mo ti tà á fún ọ ìwọ náà ti rà á àyè padà àìpé mo pé mo rí kó torí náà ǹjẹ́ ọ̀padà tẹlẹ̀ ni pé àbọ̀ ra fóònù forty thousand yọ padà wà bọ́ọ̀dì láti ta lélo twenty five thousand sẹ̀rí àti ti kìlọ̀ fún bí ọmọ ṣe gíní ọmọ ìtàjọ ọ̀rọ̀ ìwọ ìjà

tó lè mú àlùfáà ní ǹjẹ́ ẹ̀rí ń bẹ nínú alukurani àbí sunna àbí nọ́ọ̀rọ̀ àwọn àlùfáà ìyẹn ni pé àwọn àlùfáà tí wọ́n ń tẹ̀lé alukurani àti sunna tí ó gbà wá láàyè pé ká máa ká ká há alukurani bẹ́ẹ̀ iṣu méjì méjì àbí iṣu kọ̀ọ̀kan ìdáhùn sí ni pé kò sí kò sí nínú alukurani kò sí nínú súnà kọ́ra kò sí nínú ọ̀kan tán nínú ọ̀rọ̀ àwọn àfa àwọn àfa sálàfù tí wọ́n dúró lórí kí lọ́lọ́run ní ìlànà ìlú sọ̀rọ̀ náà sọ̀rọ̀. ẹ̀ẹ́dẹ́gì wá ní pé kí là ń tara wa jí afẹ́ ké kùránì ẹ̀yọ̀ kan àwa pín iṣu méjì lémi kí lọ́lọ́run ọkọ̀ pé mo ké ọlọ́run ọkọ̀ pé mo ké kùránì ẹ̀yọ̀ kan àpín abala méjì fún lamẹ́yìn bọ́ba tí abala gbàtà eh, péjì méjì tiẹ̀ ntí ń bẹnu rẹ́kọ́ọ̀dù rẹ̀ bọ́lọ̀ ń bá gbà náà ní kóso kínní ó pé ẹ̀ẹ́dà eh, eh, péjì méjì àwa làwa rò pé ní alẹ́ wa so pọ̀ yọ wá di pé bíbà tí ó gbóró àwọn ọgbọ́n bíi fúrọ́ọ̀dù láyé kọ̀ọ̀kan ọkàn ọ̀dàbí ẹ̀rọ ọlọ́run ò pé dẹ́gbẹ́ ẹ̀rọ bàbá yìí pé fúrọ́ọ̀dù tí mo wí lọ́pàá ńlẹ̀ ń káwé dúró rẹ̀ àmọ́ bó ti jọ mi. kìí ṣe dandan ni pé bí abá tó kí àgùrá ní ẹ̀yọ̀ kan lọ́lọ́wọ́ tó gbàdúrà rẹ̀ kò síbi kankan tọ́lọ̀ ti wí bẹ́ẹ̀ àbí pé afẹ́ sọ kùránì mọ́ wà kálí. pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí tá a bá ti tọrọ ara wa bọ̀ á wà wọ́nà kíni á wọ́nà àbáyọ. ta ló ní dandan bá àbá lágbára àti pé ọgọ́rùn-ún alukurani kápẹ́ dada agbọ́dọ̀ kíkìn agbọ́dọ̀ kọ́gbọ́n tani dada bá agbalagbara àti sọ dídí alukurani balẹ̀ kápẹ́ dada agbọ́dọ̀ kíkìn fọkẹrọ wúú kílọlọ wí ẹwù bọlọ ti fi hàn fún wa tó táwa ti fara nira wa máa kẹyẹ sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ rà ntọ́ bá rọ̀ lọ́rùn ní òkè náà tó hàn ní bó dídí lárọ̀ ọlọ́run ké bó lè ké mẹ́wàá ké bọ́ ọ bá lágbára tọ̀ lásìkò tó ìké ju hísìbù ẹ̀yọ̀ kan júùsù ẹ̀yọ̀ kan wà láàyò tó èyí ń náà gbẹ́lọ̀ yọ̀ dọ̀ lọ́nà pẹ̀lú òwúrọ̀ lọ́nà foundation tá a bá di ilé ìkalẹ̀ tí ọ̀sẹ́ẹ̀lì fún òun ní máa fa gbogbo ọgbọ́n àti ilé foundation fúnra wa pé kọ́lọ́wọ́ tó dáhùn àti kí ọkọ́kọ́ gba kùránì mẹ́wàá yọ wá dijú láti pé ẹ̀gbọ́dọ̀ mọ́ parí inú o ẹ̀tàn míì ló tún wá wọ jáde látara bẹ̀ ẹ wà rẹ nìkan yọ kàn lọ sí ọ̀run. pẹ̀lú ìpanu àwọn àwọn àlùfáà gbogbo àlùfáà oníṣẹ̀rí àwọn panu sọ pé alukur'anu harfun wa sawt alukur'anu karimu harfun ìdí ń jọrọ ọlọ́run ní ara bí àdìgẹ́ni àti ohun tó pè jáde gbogbo ẹni tí kàn ń ṣe báyìí wàláì kò ká alukóraní kò ká alukóraní alukóraní kẹrìmù harfun lórí náà ìpìlẹ̀ rẹ̀ ni pé ẹja tètè dóbi tọ́lọ̀ ní adó kọ́kọ́rọ̀ ó náà ṣẹlẹ̀ sọ̀rọ̀ lónìí pẹ̀yọ̀ kan lọ́ba lè ké bí ìdajì rẹ̀ ní bí ìṣẹ́síbò kan ní bí júùsù kan ní iṣẹ́ olóore ló ṣe ń ọwọ́ àti síwájú òfin tọrọ ń tọ́ ọba pẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run yóò gbà kò síbi tọ́lọ̀ ti lé e kalẹ̀ fún wa pé nké nǹkan yá kí n tó fún yín ẹ̀rí ẹlòmíọ̀ máa sẹ́ǹdì lórí wọ́tsáàpù nìkan ẹ̀rọ àwọn àwọn fẹ́ẹ́ ṣe láwùlà wà láàpù wọ́tsáàpù five million wọ́n bá ti tẹ̀wọ́ náà lọ́wọ́ ṣe hundred kí ni gbogbo eléyìí torí náà ẹ ìmọ̀ràn mi ni pé ẹja tètè pin ọ̀nà ṣètọ́ ni kí ni pin ọ̀nà ṣètọ́ ni ní pèsè wo lọ́lọ́run fẹ́ gà kí lọ́lọ́run ní àjẹ abájí sẹ́yìn wo ti tó ọlọ́run gbàdúrà wa náà.

ẹ lè gbowó ní o. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah ọlọ́run ìbásin lọ́wọ́ ọba pẹ́ òwúgbà tí ọlọ́run bá gbé ní títún gbé lójú ọba dáadáa lọ́wọ́ ẹ̀rọ kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ń dàbà béèrè kò yẹ nìkan lẹ̀ òun lọ̀rọ̀ bóòlù àgbẹ̀ta yóò fi nínú ìlànà ànábì sọlọ lọrọ àwọn sọlọ ànábì yóò yé wa gbọ́nà méjì làbí lè gbẹ sàbíò àṣàkù wà láhàbì àṣàkù ni pé bẹ́ẹ̀ ti ń gbẹ lọ́ọ̀nì náà bẹ́ẹ̀ náà ni ó gbìn lọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní yọ bìkan bí bàtà ń yọ yàrá eléyìí tí mo rò fún lọ́kọ́ mọ̀ ní àwùjọ wa bí. aláhàdú òun ni pé bẹ́ẹ̀ bá ti gbẹ tó bá ti lọlẹ̀ díẹ̀ ẹ wà sékìní ẹ wà bọ́ sí ọ̀nà kíbílà ẹ bọ́ sọ́nà kíbílà ní kí ẹ da ìyàwó fún yẹn kọ ìbẹ̀rẹ̀ wà gbẹ tí ó tí ó jìn dáadáa lórí pé bẹ́ẹ̀ náà lẹ́sùn òkú yẹn sí ìyàtọ̀ ìmọ̀lá mọ̀tọ́mọ́ ìjọ síbẹ̀ lẹ́nu ọgbẹ́ ìdókòtò ìdílé wọn yọ kò wọn ò ní lọlẹ̀ tààrà bíi ìṣàkú bàbá ti lọlẹ̀ díẹ̀ torí pé bíi tó kù ọwọ́ gan ni ẹgbẹ́ bíbá lè yẹn yọ yàrá nù kòkò òun ni láàbù èyí tí àkàn tó gbára wa ń bọ̀rọ̀ ni pé ẹ̀mẹ́jẹ̀lẹ́ yóò tún fa yóò dédé ayé de àti wọ́n gbẹ́ sáàkù fún yẹn àti wọ́n gbé láàdù fún un èyí ń wò sọmọ àlìjánná dọ́mọ ná kò sì sọmọ ná bí ọmọ àlìjánná kọ́mọ àgbẹ̀ yìí láwa tún dúró léjì sáré lánàá wá gbà pé ṣáàkù lànà ẹgbẹ́ láàdù lẹ́gbẹ́ àbí láàdù lànà ẹgbẹ́ ṣáàkù lẹ́gbẹ́ ọ̀tá tàbá ti débẹ̀ tá a rí i pé tí wọ́n ti gbẹ́ tí ó bá ṣẹ̀rí àmú tá a lè sin òkú ìdílé ẹ̀yà tó ká kó lẹ́gbẹ́ òun ní ibi tí ó yẹ yín ní ṣe pé lòní yìí bọ́ bá ti kéwì ó sì yà àtẹ̀jẹ̀ kéwì àwọn ará mọ́tò ìgbẹ́ láàbù ṣáàpù wọn gbẹ mọ́tà màdínà ni wọ́n ti máa gbẹ́ gíní wọ́n ti máa gbẹ́ láàbù màdínà tá a gbẹ́ gbogbo láàbù làwọn gbẹ́ mọ̀rọ̀kẹ́ náà ni ó sì kọ̀ntínú ní àpilẹ̀tì títí gbà táwa ti fi gbé bẹ́ẹ̀ tí ó fi jẹ́ kẹ́ ẹ ká mọ̀ pé níbi ẹ̀jẹ̀ ń táwa sọ di ìjà nínú táwọn àlùfáà lórí bọ́yá lọ́fà ni pé nature ọ̀lẹ̀ lúkọ̀ kan máa ń di kánú irú kí ni ààyò wọ́n nílé àwọn ará mọ́ta ní òkè lọ́pọ̀ ní kíni òkè lọ́pọ̀ ní mọ́ta wàhálà bẹ́yẹn ó ṣe kó tó gbẹ ìgbìngàn tó wá máa ṣẹ̀ṣẹ̀ fún yọ ètò kọ́mọ̀ ní pé ṣáàpù ni wọ́n máa gbẹ ní mọ́ta ni wọ́n ti máa gbẹ kíni láàbì ní ní Madina àmọ́ bí yẹn bá wà níbi ilẹ̀ rẹ̀ tó ṣe gbé láàdù ànábi sọ̀rọ̀ sọ́lá mo rẹ̀kọ́mẹ́ndì pé aláàdù lànà ànábi láwa mùsùlùmí yẹn ni pé ní ìgboro Madina tá à ń gbé yìí o a láàdù ní tiwa àwọn tí èsì tiwa ní ma gbẹ torí pé àdéhùn wo ṣe ṣe ipá nàbẹ yìí ṣe sára sí àwọn Yahudi tí ń gbé lu Madina nígbà yìí ọlọ́run tá a lè àná pẹ̀kẹ́ ṣe pé mùsùlùmí ẹgbẹ́ kí ni mùsùlùmí ẹgbẹ́ ṣáfù gbogbo ìdẹ́rẹ́ tí wọ́n ń gbẹ́ láwọn ìlú wa ń lẹ̀ yorùbá yìí náà òun kọ̀ láì dé o gbẹ̀jẹ̀ sọ fún yín pé ẹ bá dé mọ́ká kí ni wọ́n ń gbẹ́ ṣáfù náà wọ́n gbẹ́ nítorí ọ̀bíà nẹ́tọ̀ ìbẹ̀rẹ̀ wọn gbogbo èyí tí ọlọ́run bá wá ìjọ ìgbà tá a bá gbẹ́ fún mùsùlùmí ẹ̀mẹ́jẹ̀ táàmù wa tún jẹ yẹn táàmù tún gbàdá rẹ mi létí sàárè ìlànà sọlọ lọ. sọmọláìsì ọ̀dọ́ dáadáa wọ́n làwọn bá ra mọ́tò gbogbo yín bá bẹ̀rẹ̀ tán táyé bá tún wà á tún wá padà ìjọba bẹ̀rẹ̀ lórí torí ẹ̀kan lóṣù náà là ń lòkò ẹ̀mí mi náà ti lè ní kí n kán jíjọ pọ̀ bẹ́ẹ̀. ìbéèrè àlùfáà ni pé èèyàn fẹ́ ra ọjà kan bóyá mọ́tò àbí nǹkan mi òun náà sì ti lọ ọ́nà oṣù mẹ́rin tí wọ́n ń tà àfáà ní one million lápẹ̀jú àmọ́ kò lówó tí ó kó kalẹ̀ ní káàṣì tí ó sì máa gbé ọjà rẹ̀ lọ wọn làwọn kan wá wà táwọn ó pè àwa lówó á rà ta fún ọ ní one point two million àbí àlùfáà ní yọmba tó pè ní one point two yìí kọ́ra àwọn òfin yẹn láyè kéèyàn nà <laughs> àbí pé àìní ń ní pírọ́blẹ́mù ní pé wọn kára àwọn ọ̀gá yẹn láyè kéèyàn náà ya àwọ̀ one point two láta fún ọ bí wọn náà bá lówó lọ́ra mi wọ́n ti ń tà ní one million so èsì lórí eléyìí ni pé wọn wọn kò sí láì fún bẹ́ẹ̀ aláàbí oríṣi ọ̀nà tí anabuwa muhammad sallallahu alaihi sallam tí wọ́n fi tajà lójú ayé rẹ̀ àti lẹ́yìn rẹ̀ kò sí oríṣi ọ̀nà kan. nínú ran ọjà tí wọ́n máa ta ọ̀kan lè gbẹ̀yìn léèrè òun wọ́n pè ní bẹ́ẹ̀rù àlùmọ̀rọ̀ọ̀bà bẹ́ẹ̀rù àlùmọ̀rọ̀ọ̀bà. ẹ̀rí ìtọ́ gbajúmọ̀ táwa mọ̀ òun náà ló kọjá ẹnu sẹ̀ríà òun lè bẹ́ẹ̀rù àlùmùsáwà bẹ́ẹ̀rù àlùmùsáwà kí ni ìyàtọ̀ wọn bẹ́ẹ̀rù àlùmùsáwà mọ̀ ní pé èmi ò ní sọ tí mo ra ọjà mi èyí kàn gbé ọjà wá ọjà ẹnu tèmi ni pé iye báyìí ni tà iye báyìí ni ni tà gbogbo ẹni tí ó sì wá ra náà mọ̀ pé kì í ṣe iye tí mo rà á nù èmi náà ti fi mo ti fi tèmi fún yọ ma wá wò pé bóyá ní mo ti fi kún pọ̀ yọ ma wá nà nínú ọjà là ń tẹ̀lé bẹ́yìn ẹni mo sà wá aláàlẹ́ ní mùsùlùmí à irú mọ́tò yìí nìyí wọ́n bá yìí pé kéde mọ̀rọ́ bá hà ní wọn bá rà ní two hundred thousand wọn bá rà ní nine hundred thousand wọn bá jẹ̀rà one million náà àmọ́ táwọn sẹ́lẹ̀ náà ni pé for sale one point five million èmi náà lẹ́tọ̀ọ́ wọn adẹ́dẹ̀ tí wọ́n á gbá dípò gba one point two báyà mo ti lọ náà kọ́nà mi lè pé dípò gba nine hundred and fifty thousand wọ́n bá tẹ̀ wọ́n lọ́rùn tí wọ́n tà aláàbò lórí ìṣòro wa ẹ̀ wá rí lè tí wọ́n bì náà aláàbò lórí náà àmọ́ májẹ̀mú rẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ disclose èlò làwọn rà ìyẹn ni pé afẹ́ mọ iye èlò lè gbé lára mi jẹ tọ́ba tẹ́mi lọ́rùn kò ní sanwó ya one million lára ìwọ náà mọ̀ bàbá ti rí two hundred àbẹ́yà rí one hundred ń bẹ́ẹ̀ máa gbé lọ èyí wọ̀nyí ń ná lọ́rùn ìtọ́ ọ̀sá yìí kí ni ọjà yìí mi náà bí ẹ bá fẹ́ ná ọjà yọ lọ bí ni wọ́n ti máa lé ọjà kalẹ̀ tí wọ́n kọ́kọ́ pè ní one point eight èèyàn náà máa wá ná yọ máa ná yọ máa ná ọba àpàdà ná sí nine hundred thousand bọ́lá bá ní kí wọ́n wọ wọn wọ́ ní kúkúrú ní pé méjèèjì ní ọjọ́ àlá májẹ̀mú òkèjì lọ́pọ̀lọpọ̀ máa ṣe ní ṣéèkì ìgbésẹ̀ béèrè ẹ̀yẹn ní cooperative ní abẹ́lòmíì náà ní òun ni àdúgbò tá a kà fúnra wa lẹ́ẹ̀kan yìí náà dábìrì náà lẹ́yìn sá ẹ̀yìn. èyí tó mọ́tò tí wọ́n ti wá rí lọ́dọ̀ dílà kan tó páàkì kalẹ̀ ni wọ́n máa tà. ó di é wọ́n bá mọ̀ fáwọn ọ̀tà àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ ti gbìn ní àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ rà ní wọ́n gbọ́dọ̀ ní tí wọ́n tó máa tà fún ọmọ ẹgbẹ́ inú mistake tẹ́lómi máa ń ṣe àwọn oní cooperative kankan wọ́n ń ṣe ọ̀rọ̀ mọ̀rọ̀ bá àwọn yìí ọbẹ̀ dàbí ìgbà tí wọ́n ń ṣe rìbá ni kọ́dà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé mọ́ àwọn náà ń yá yẹn lówó wọ́n ń gba ìlé mi ǹjẹ́ ọba ti di pé ẹni ọwọ́ abáwa náà la wá fún pé lọ́ọ́ ìyẹn wá bá yín nìkan ní òun ra mọ́tò tòkunbọ̀ kan èyí ló wọ́n ń ta ní one million níbo lọ́wọ́ ní Kano Kano lọ́wọ́ àwọn olè lọ Kano ní ẹ má wọlé wọn lọ òun náà làwọn akó one million fún òun náà lọ lọ kánú lọ rà òun náà lọ sanwó fún àwa aláwa ojúre ọsàn one point two million ayé alówó nù ayé ani one million àdìgbò gba one point two gbòòrò ní òun ká tẹ̀lé agbọ́dọ̀ sẹrí afẹ kí gbogbo ẹni tí ọba jèrè e kó tètè rí tẹgbọmi yẹ bẹ òfin sẹrí àná pé gbogbo ẹni tí ọba jèrè ọgbọ́dọ̀ e, jẹ gbọ́dọ̀ tẹkì orí ìbí àwọn náà gbọ́dọ̀ tẹkì orí ìbí pé àwa la lọ rà àbá ràn yàn kí lọ lọ rà bí nǹkan tó láti ṣe láti kánò dé Ìlọrin ó ṣe sọrùn dání ó ṣe sọrùn wà lè kànwọ́ o lẹ́yìn bá tó tẹkì gbogbo orí ìbí nì ló tó lẹ́tọ̀ọ́ fún wọn jẹ àmọ́ èrè tí ọba ti lórí ìbínú ìbánu èyí ò ṣe ìjẹun ìmọ̀ àgbẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́. náà lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀ àbí lẹ́gbẹ̀ ten minutes to one àjẹpẹ́ bẹ́ẹ̀rẹ̀ kan tó kù lọ́wọ́ náà náà. àkọ́kọ́ náà ni pé àfa àkọ́kọ́ fẹ́ yàwó òǹkè kọ̀ lẹ́tọ̀ ọkọ́ gbé wà yíyù kú lọ́dọ̀ bàbá tó bí èyí wọn kọ̀ náà o bọ́ba ìjọ ìṣe bẹ́ẹ̀ kọ̀tà o kọ̀tà o kíláàsì kọ́ bí ọba afọmọdé ẹ̀fọn yín ẹ̀nà ọ̀fẹ́ kínní ẹ̀nà ọ̀fẹ́ ọmọ mi àmọ́ bàbá tó bí ma ká wá pé ńgbà tó ti ṣe kọ́nà bó ṣe ń ọ̀fẹ́ ẹ̀yin ọ̀lẹ́tọ̀ kẹ wá wọ́n. sọ wàlí ipò lára ìtẹ́lẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ kó la láti ọ̀tún ìrẹ̀jà ẹja gbọ́sẹ̀ rí ọlọ́run yé àlá ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan láti agbára lójúkó nígbà tó di ní ọ̀làdàgbà fúnlẹ̀ ee ọlẹ́tọ̀ àmọ́ta ni ọgbà wọlé ìwé táwọn aláṣẹ tó di tiẹ̀ lọ ní ọgbà bọ́bá ìgbéyàwó àlọ́ rojọ́ rẹ̀ fún aláṣẹ mùsùlùmí tálàjẹ mùsùlùmí náà sì bá wa rí bẹ́ẹ̀ tóun náà wá pè pé a gbọ́ ìbọn mọ̀ kó fi ọlọ́run ní kí wọ́n mọ̀kànlẹ̀ oṣù wa múra gágágá bọ́ ọ bá kú lórí tó ń wí òun sọmọ kémi lálàjẹ mùsùlùmí mo di wà níyì ọmọ mi àbí yín gbé ìláyà ọmọ mi fún ẹlòmíì èyí ò ní ìsọmọ bọ́ bá tẹ̀lé àmọ́ pé bá àbá àjọ fẹ́ yàwó náà ni ọmọ ẹ̀sẹ̀ bá ti fún ẹ̀ rí bẹ́ẹ̀ o tóun lè ṣe ni pé tọ́ àwa yà wò wá síbò mí yóò bá bíbí yóò bá rọ o àmọ́ kákan láàbùn ẹ̀rọ àtàwọn wà ní ilé aláṣẹ tó ju àṣẹ tiẹ̀ lọ torí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ní fasultọ́ọ̀nù wàlí yomanda wàlí yomanda fasultọ́ọ̀nù. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه